alhamdulilayi rabil alamin soma salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa mutabi aobi isani la yomidin adúpẹ́ fún Ọlọ́run ọba atọrọ àlékún kí àti àlékún gẹ fún anabi sallallahu alayhi wa salam ìkẹ́ Ọlọ́run atọlọlọrun àtọrẹ ajẹjẹtan rẹ̀ kí ó máa bá wọn. èyí ni àkọ́tún ètò yín ètò wa hudan wa bushra ilé tí ó máa gorí afẹ́fẹ́ báyìí láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà sàràbìtì gbadébọ̀ rọ́jí ẹja wa ní farabalẹ̀ láti jẹ àǹfààní ọ̀rọ̀ lóye bíi náà kọ́lọ́ba kó sí ọ̀rọ̀ nù bísímìlá. alhamdulilayi والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته lábẹ́ ẹ̀bùn àti sàrà kí lọ́lá ti ń bẹ fún kéèyàn jẹ́ni tó lawọ́ kéèyàn sì máa fowó sí dáadáa sáwọn ọmọlàkejì ọlọ́run ọ̀bẹ̀lẹ̀ dá wa ń sọ fún wa nínú Suratul Baqara ó ní wa ma tunfiqu min khairin fali anfusikum. وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون اللهم بلد oni dájúdájú oni wàmà tunfiqu min khairin fali anfusikum oni gbogbo ntẹ bá ń nání dáadáa orí ara yín lẹ ń ná fún o nítorí pé ọlọ́wọ́n bọ̀ bùkátà owó ẹ̀ ọlọ́wọ́n bọ̀ bùkátà ọlá rẹ̀ tálẹ́ni tó fún ọ tẹ́lẹ̀ náà tálẹ́ni tó fún ẹ lówó ta ló dá ọ lọ́lá ṣé bọ́ tó bá ń ná nǹkan kan ní dáadáa orí ara rẹ lọ ná lé lórí. wa ma tunfiquna illa ibtigha'a wajhillah a sì mọ̀ pé ẹ̀ ná nǹkan kan nínú tẹ́ ẹlẹ́ẹ̀ná àyàfi nítorí pé ẹ̀ fi ń wá ojú ọlọ́run. wa ma tunfiqu min khairin yuwaffa ilaykum wa antum la tuzlamun gbogbo ntẹ́ bá wà ná ní dáadáa ọlọ́run kó pẹ̀sán rẹ̀ fún yín láì jẹ́ pé àṣàbò ṣiṣẹ́ yín. eléyìí túmọ̀ sí pé tí wọ́n bá ti wá ná nǹkan kan nínú owó rẹ̀ sátìrì pọ̀ náà nítorí tọ́lọ̀ má ṣe náà nítorí kárí mi má ṣe àṣehàn má ṣe ìṣe kí ayé ó lè bá a mà kún lè bá a mà yàn kún lè bá a mà sọ̀rọ̀ rẹ̀ tó fi jẹ́ pé gbogbo ń tọ́ba ti wá ṣe ìwọ ní nǹkan kan tó ṣe tọ́fẹ́ gbalada rẹ̀ ń jọ gbẹ̀ndà kìyàmà àfi donated by donated by tí gbogbo ayé ọ̀sà lè mà kí wọn náà ló ń ṣe kí wọn á ní ọ̀sẹ̀ kù fún ọ tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà ẹ̀ mà kí gbogbo sẹ́tí ọba sẹ́kù lọ́la gbẹ̀ndà kìyàmà ẹni tó bá ṣe yóò da bò ní yóò jẹ́ pé láàrin rẹ̀ àtọ àtọ́lọ́wọ́n ọba nìkan Abu Hurairah radiyallahu anhu ọgbà ẹgbà wọ́ọ̀rọ̀ wa látọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó ní anabi sọ yìí pé ta man bí cidli tamrotin min kasbin tayibin wala yaqbalu Allahu illa tayib wa inna Allaha yataqabbaluha biyaminihi thumma ha li sahibiha kama yurabbi ahadukum fuluwahu hatta takuna mithla al-jabal muttafaqun alayhi. anabi sallallahu alayhi wa sallam ó ní ẹnikẹ́ni tó bá mú ìdí dẹ́bìnù kan tó bá fi ṣe sàrà látàrí owó tó dáa owó tó dáa lówó yìí iṣẹ́ rẹ̀ tó ṣe ló fi rí dẹ́bìnù yìí rà àbí oko tó dáa lọ́lọ́wọ́n bá fi bá mú dẹ́bìnù yìí wù a sì ti mọ̀ yín pé ọlọ́wọ́n bá kìí gba nǹkan kan lọ́wọ́ ẹ̀dá rẹ̀ àfi tó bá mọ́ ọlọ́wọ́n bá yóò gba sàrà yìí yóò sì máa bá a tọ́jú rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan nínú wa ti ṣe máa tọ́jú ọmọ ràkúnmí rẹ̀ ọlọ́wọ́n máa wá tọ́jú sàrá yìí fún ọ títí tí sàrá yìí tí ó fi tóbi tí ó fi dà gẹ́gẹ́ bí òkè ńlá alimami Bukhari àti Muslim ló gbà wá eléyìí tó túmọ̀ sí pé má fojú di ń tọ́ fẹ́ fi ṣe sàrá má fojú di ń tọ́ fẹ́ fi ṣẹ̀bùn má fojú di fẹ́ fi ràn yàn lọ́wọ́ nítorí táníyàn rẹ bá ti da lórí ẹ̀ ọlọ́run ọba tẹ̀wọ́ gbà lọ́dọ̀ rẹ̀ ọlọ́run wa máa bọ́ tọ́jú rẹ̀ yóò máa bọ́ rí títí tí ó fi di nǹkan ńlá lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa. gẹ́gẹ́ bó ní kálukú wa ti ṣe jẹ́ pé tí máa ń sin ẹran ẹ rí i pé láti polówó ni ó ti máa sin ẹran tí máa ń tọ́jú ẹran tí máa ń sànù rẹ̀ ẹ rí i pé ẹran máa dàgbà lójoojúmọ́ ẹran máa dàgbà lójoojúmọ́ títí tẹ́ran náà fi di pé ó di gàgàrà bẹ́ẹ̀ náà máa bọ́ tọ́jú sàrà kí lábẹ́ òfin ọlọ́run ọba wa ẹni tó bá mú owó wá tó bá fún un àbí wọ́n tiẹ̀ mú nǹkan wá fún un kò sì sí ìnákúnà nínú rẹ̀ kì í ṣe pé ẹni tó fún ọ yẹn ti rẹ̀ kò í sì ṣe pé wọ́n lọ tọrọ o ò béèrè o tọrọ à ń bọ̀ sí bọ́sí bára lọ́wọ́ torí pé Islam bára ọba sọ ikú kọ́ gbá lọ́wọ́ rẹ̀ nítorí pé wọ́n tọrọ o òfin ọlọ́run bá sọ pé kó gbà lọ́dọ̀ rẹ̀ ọ̀ gbọ́dọ̀ dá padà àrísìkí ni tọ́lọ́run bá mú wa bọ̀ tó bá wù ẹ́ ìwọ náà gbà tó bá wù ọ́ gbà kó tà tó bá wù ọ́ ìwọ náà lè fi ṣe sàrà nítorí pé ní tó bá ti bùnyàn ìwọ náà lè lò bọ́ bá ti ṣe fẹ́. ó wá nínú ẹgbàá ọ̀rọ̀ láti Abdullahi ibn Umar radiyallahu anhuma ó lánàá bí sallallahu alayhi wa sallam ó máa ń bùn bàbá òun Umar ibn al-Khattab ọlọ́run ànábì máa bùn lẹ́bùn kúlù lẹ́hùn Umar gbogbo gbàdá ànábì bá ti wá bùn Umar lẹ́bùn Umar wa àmọ̀ sọ̀fà ànábì sallallahu alayhi wa sallam pé a'tihi ya ilẹ̀ afqara mí ni ọba fún ẹni tó ní bùkátà sí jùmí lọ ìwà ànábì sallallahu alayhi wa sallam ẹ fi fún ẹlòmíì tó ní bùkátà sí jùmí lọ. faqala lahu Rasulullahi aw tasaddaqa bih àbí kò fi ṣe sàrà ẹ̀kọ́ ńlá lélẹ́yìí o èmi ò ṣe bára mi ì ságbé èmi ì tọrọ nǹkan kan lọ́dọ̀ rẹ ọkàn wo sunsun lọ́lọ́bùn yẹn ní nǹkan láì jẹ́ pọ́ tọrọ láì jẹ́ pọ́ ságbé kódà kò ṣe fáin bára gan pẹ̀lú láì rò tẹ́lẹ̀ lọ́ba mú nǹkan kan lọ́ba wá bùn òun ò sí ní bùkátà sí ìsìláàmù lọ gbọ́dọ̀ kọ́ ọ gbà lọ́wọ́ onítọ̀ tí wọ́n bá wá rí i pé o ò ní bùkátà sí tí ó fi wá gbọ́dọ̀ rẹ tí ó fi bàjẹ́ kabẹ̀ lọ ta kọ́ dáwó rẹ̀ sápò àbí kí wọn náà mú kó bẹ lómi fi ṣe sàrà àfẹni tó ní bùkátà sí ajẹpẹni tó fún ọ ti gbalada ìwọ náà tó tún á bùn ẹlòmíì náà ìwọ náà tún gbalada tọ anabi wa sọ pé wa ma ja'aka min hadha gbogbo nǹkan tó bá wà bọ nínú owó ilé ayé wa anta ghayru mushrifin wala sa'ilin láì jẹ́ pé wọ́n lọ ń nàgà lọ ń nàgà sí kótó di pọ́tì ọ lọ́wọ́ láì kò sì jẹ́ pé wọ́n lọ ń tọrọ pé kí wọ́n fún ọ kótó di pé wọ́n fún ọ fọ̀hóòhò anábì nígbà eléyìí túmọ̀ sí pé àgbọ̀dọ̀ jẹ́ pé à ń nàgà sí owó olówó kí wọ́n lè bá a fún wa a sì gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé ń tọrọ kí wọ́n lè bá a fún wa. wa ma la fala fala tutbi'hu nafsak àmọ́ o ǹjẹ́ ọba ti rí bẹ́ẹ̀ ǹjẹ́ ọba ti rí bẹ́ẹ̀ ọ gbọdọ ọ rẹ ọ gbọdọ fi ọ gbọdọ nàgà lówó ó sì tọrọ àmọ́ wọ nàgà lówó ó sì tọrọ wọn kàn fún ọ ní kan gbà. torí ẹ̀ alimami àti Muslim ló gbé àdéhìí jáde ọ tọ̀nà lábẹ́ òfin Ọlọ́run ọba wa ká ṣe sàrà fún mùsùlùmí ká tún ṣe sàrà tí kìí ṣe mùsùlùmí mùsùlùmí lè tọrọ pé ká ṣe sàrà fún ká ṣe sàrà fún ẹni tí èsè mùsùlùmí náà lè tọrọ ká ṣe sàrà tumasi eléyìí tó túmọ̀ sí pé kò bùkátà kọ parọ́ á rí ẹlòmíín ní ìsìn lóòótọ́ ó ń bẹ nípò ẹni tó jẹ́ pé ó wà nípò ẹni tó yẹ so dípò kó sọ pé ebi ń pa mí ẹ ràn mí lọ́wọ́ ni mi ń lówó tí màá fi tẹ̀síwájú ìrìn mi tó bá ti wá rí i pé lòun ti lọ tọrọ ràn lọ́wọ́ yẹn yóò wá parọ́ mùsùlùmí lòun má wulẹ̀ parọ́ torí pé lábẹ́ òfin ẹ̀sìn islam islam gbà pé ká ran gbogbo ẹni tó bá ní bùkátà lọ́wọ́ kọ́ bá àmọ́ jẹ́ mùsùlùmí. àwọn òsì ní dá májẹ̀mú fún ọ pé ìrànlọ́wọ́ yà á ṣe fún àmọ́ májẹ̀mú ni kò di mùsùlùmí àní dá májẹ̀mú fún. tó bá di mùsùlùmí alhamdulillah tó bá sì di mùsùlùmí ebí èèyàn ni ọ islam sọ pé gbogbo abẹ̀mí tá a bá ṣe láǹfààní àgbàládá lọ́dọ̀ Ọlọ́run kódà tó fi dórí ẹranko ẹranko tẹ́mi ń bẹ lára rẹ̀ kódà kó jẹ́ ẹranko tó bá ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ bí ajá bí ẹlẹ́dẹ̀ káyipé nìsín ẹlẹ́dẹ̀ẹ́jà kòtò ń wá ń ké pò ń kù ń wọ ẹni tí ó yọ tábà tá a fi lè yọ tí òfin ní ṣe wá léṣe á yọ tonti pọ́lọ́ bá ṣe jíjẹ rẹ̀ léwọ̀ wàá sì tún gba aládá lọ́dọ̀ ọ̀lọ́ òǹgbẹ́ngbẹ́ ajá wàá lọ jáde fájá ajá fi wàá mú mi yún ó fi là ọgbà aládá lọ́dọ̀ Taba ni táwọn náà fi lè ràn lọ́wọ́ kò bá àmọ́ jẹ́ mùsùlùmí tàbá bùnyàn ní gbogbo ntí máa tọ́ka sí kí wọ́n ti bùnyàn iná ni á fi gbà pé wọ́n ti bùn wa o bí gbé kínní yẹn mo bùn ọ gbé kínní yẹn wọ ló ní mo ti fún ẹ gbogbo eléyìí ń tọ́ka sí pé nǹkan yẹn ti di tèèyàn ni o gbogbo nǹkan tó bá sì tọ́ lábẹ́ òfin ọlọ́run pé ká tà á iná lọ́tọ́pá lè bùnyàn a lè ta sọ a lè ta bàtà a lè ta fìlà a lè ta mọ́tò a lè ta lé gbogbo nǹkan yìí tó bá bùnyàn ó bùn náà nù ìsìláàmù sì kórìíra kún bùn ọ ní nǹkan kọ̀ọ̀kan gẹ́gẹ́ bá a ti ṣe sọ síwájú yìí kódà kó ṣe pé nǹkan náà kéré o fojú di o fojú di gbogbo nítorí wá jẹ́ ìwọ̀ ìsìláàmù ò pé kò bùn yẹn o. bí kéèyàn sọ pé ń bùn ọlọ́tí ọtí báwo ọlọ́run sọ ti lé wọ̀ bí kéèyàn sọ pé òun ọlẹ́lẹ́dẹ̀ mẹ́wàá ń bẹ̀ ọ́ ẹlẹ́dẹ̀ báwo èèwọ̀ ni wọ́n á sọ pé ìwòye jẹ ẹlẹ́dẹ̀ ọ̀ lọ́ọ́ ta àà gbogbo bá ti ṣe owó rẹ̀ ni ẹnìkan ní kó gbé ọtí mẹ́ta ẹ wọ́n á sọ pé torí pé ìwòye rà èèwọ̀ owó yẹn náà torí pé èèwọ̀ ni. báwo láti ṣe máa bọ àwọn ọmọ wa lẹ́bùn ọ̀tọ̀ ike ká fún àwọn ọmọ wa lẹ́bùn nígbà tá a wà láyé kó tóó di pa kú bí bàbá tó lówó owó yìí sì pọ̀ àwọn ọmọ sì pọ̀ tá a máa wà wọn mọ́ràn ni kí ọmọ ẹ̀jẹ̀ wọn pé ńgbà máa bá kú ẹ máa pín ogún mi tálẹ̀ mọ̀ tí wọ́n kọ́kọ́ kú ganan ní ìgbà tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ bàbá wà tẹ́kójú rẹ̀ lọ́mọ́ ti máa kú lọ́kọ̀ọ̀kan ẹ̀jẹ̀jì tó lè mọ̀kọ́ ọmọ kan mọ́ lẹ́yìn ikú tiẹ̀ torí pé ẹlòmíì ẹ̀mí rẹ̀ gùn abẹ́mi ó gùn ó ṣeé kí gbogbo ọmọ ti kú lójú rẹ̀ torí ẹ̀ ẹ lè bọ́ àwọn ọmọ yín lẹ́bùn ṣáájú kó tó di pé ẹ kú ẹ fàyè sílẹ̀ àmọ́ o ọ̀ràn yẹn ló jẹ́ lórí yín kẹsì dọ́gba bí bàbá tó nílé rẹ̀gẹ̀dẹ̀ bí ilé ẹyẹ àwọn ọmọ náà ló sì kúnlẹ̀ yìí báyìí tó fi dórí ilé àti sọ pé gbogbo ní tó bá tọ́ka tà á lè bùn yàn ó lè bùn àwọn ọmọ lẹ́bùn lè rẹ̀ ẹ̀yà ìwọ wọ́n lọ nílé tó wà níbí báyìí wọ́n lọ nílé tó wà níbí báyìí wọ́n náà múyun wọ́n náà múyun wọ́n náà múyun wọ́n náà múyun láti ojú ayé rẹ̀ ó lè bùn wọn. ṣùgbọ́n májẹ̀mú òun náà nípa gbọ́dọ̀ ṣe dọ́gba o ìṣedọ́gba yìí yóò dá lórí bá àti ṣe máa ń pín ogún lábẹ́ òfin ọlọ torí pé nígbà tọ́lọ́run bá fẹ́ pín ogún ọlọ́run ló fún ọlọ́mọkùnrin ọlọ́run ló fún ọlọ́mọbìnrin àmọ́ lọ́n sọ pé tí wọ́n bá pín ogún ìdajì ntọ́mọkùnrin òmù lobìnrin òmù ìdajì ntọ́mọkùnrin òmù lobìnrin òmù bẹ́ẹ̀ náà láàmú bù wọn lẹ́bùn láyé eléyìí tó túmọ̀ sí pé tó o bá bu ọmọkùnrin ní ilé olójúlé mẹ́wàá wàá bu ọmọbìnrin ní ilé olójúlé márùn tó o bá bu ọmọkùnrin ní mọ́tò méjì wàá bu ọmọbìnrin ní mọ́tò ẹ̀yọ̀ eléyìí lòfin ọlọ́run tó bá wá jẹ́ kí bàbá ti sojú ṣáájú bàbá ti sojú ṣáájú ó fẹ́ nìkan ní tọ́pọ̀ ju tó fẹ́ lómi lọ ọkùnrin làwọn méjèèjì ó wá fọkùnrin kan nílé olójúlé mẹ́ẹ̀ẹ́dógún ó fẹ́ nìkan nílé olójúlé méje á sọ pé bàbá yìí ti ṣàbòsí o á pín yín ọ̀dọ̀gba tàbá fi méje tàbá fi kún mẹ́ẹ̀ẹ́dógún ó ti di ojúlé méjìlélógún àjẹpá wa pín dọ́gba lọ́nà tó wọn fi gba yàrá mọ́kànlá mọ́kànlá torí pé a ní fàbòsí sílẹ̀ kọ́ máa lọ bẹ́ẹ̀. tọ́ ẹni tí wọ́n dín tiẹ̀ kù á fi kún tiẹ̀ ẹni tí tiẹ̀ lé á dín tiẹ̀ kù òfin ọlọ́wọ́n bá nù. téèyàn bá wá fún ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ ní nǹkan nítorí àléébù kan tí ń bẹ lára ọmọ àbí torí bùkátà kan tó ní tó lé síta àwọn yòókù bí kápọ́ ọmọ rẹ̀ kan ní òun ti tó lọlé ọkọ ó wá sí àwọn nǹkan kan fún tó ṣe fáwọn ọmọ yòókù tí ó ti tó lọlé ọkọ kò sí ní tó burú mbẹ ọmọ rẹ̀ kan ní ìsìn ó ti tó gbéyàwó ó wá sí àwọn ànáwó kan fún tó ṣe fáwọn míì nítorí pé àwọn ò tí ì fẹ́ fẹ́ yàwó pọ̀ sẹ́lọ̀n ọba níbẹ̀ yẹn àbí pé ọmọ rẹ̀ kan ya rùn òun bùkátà àlékún àmójútó àtìtọ́jú ló fi wá gba olùtọ́jú tí ọmọ bá mójútó fún un nígbà tó o sì gba olùtọ́jú fáwọn ọmọ yòókù tó gbádùn ẹnìkan ò ní pọ̀ sẹ́lọ̀n o ẹnìkan ò ní pọ̀ sẹ́lọ̀n. àbí kó tiẹ̀ jẹ́ pọ́ ọmọ rẹ̀ kan òun náà ti bímọ bíi márùn-ún bíi mẹ́fà látọjú tiẹ̀ náà. so gbogbo bẹ́ẹ̀ tí wọ́n ń gbìyànjú tó omi pọ̀jọ kà lọ awọ ọ̀kájúùlù fún wa ló fi wá jẹ́ pé o ní special aid kan tó ń ṣe fún un torí kó lè bàa lè tọ́jú ilé nígbà táwọn ọmọ yòókù sì tíì ní bùkátà bẹ́ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ nu wọn gan bó tiẹ̀ níyàwó kò tí ì bíjọ́ ọmọ kan lọ ẹnìkan ò ní pọ̀ ṣẹ́ lọ́nbẹ̀ o àfi kó tiẹ̀ jẹ́ pé ní dọ́mọ rẹ̀ kan láàmú kì í ṣe pọ́ ilẹ̀ fi ní àmójútó kan fún un tẹ́ ẹ̀ fáwọn yòókù wọn ò ní ẹ̀sọ́ ẹ̀wọ̀n ò ní pé ọbẹ̀ ẹlẹ́dàá wa. bákan náà ọmọ kan ìmà lòun wá ó sì ó lè tara rẹ̀ dẹni tó ṣe pé yóò wúlò fún islam ẹ wá náwó lé lórí bóyá lójú ọ̀nà kí ẹ̀kọ́ tí ń kọ́ yẹn kó lè bá a rọrùn fún ẹ̀ ń ra àwọn ìwé fún lóríṣiríṣi ẹ̀ sì tún gba àwọn olùkọ́ mi náà fún lóríṣiríṣi léyìí tó ṣe pé àwọn yòókù ò tí ì dàgbà débẹ̀ wọn àti kẹ́kọ̀ọ́ tóbi tó ń wà tó eléyìí tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ lọ́hùn o yàtọ̀ sí kọ́ ajá pé torí pé ìyá rẹ̀ lẹ fẹ́ràn jù lẹ wá ń ṣàánú òun ìyá rẹ̀ lẹ́gbá tiẹ̀ jù lẹ́fi fọ́ mára ìyá rẹ̀ là yóò yín ló fi jẹ́ pọ̀ nìkan lẹ́ ń ṣe dáadáa sí àwọn yòókù kò bákùn gbé ọ̀rọ̀ ni ẹ máa sọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé lálàsí ọ̀rọ̀ sáwọn bí ìgbà tó ṣe pé wọ́n kàn jábọ́ lẹ bá wọn nulẹ̀ yín ẹ̀ mọ ibi tí wọ́n gbà wọ̀ tó bá yẹ pé èèyàn bá ń fọmọ kan lọ́lá lórí ọmọ míì láì nídìí eléyìí ta kò fin ọlọ́run ọba wa. ọwọ́ alátọ̀dọ̀ an ibn Bashir radiyallahu anhuma An-Nu'man ó ní bàbá mi Bashir ó wá bá nabi sallallahu alayhi wa sallam sọ pé wà nabi mọ ma bùn ọmọ lẹ́bùn kan mo wá ń fẹ́ kọ́ wá jẹ́rìí sí mo ń fẹ́ wa ni akullu waladika nahaltahu tó ó ọmọ rẹ kan gbogbo ọmọ tó bí torí pé kìí ṣe yìí ṣé gbogbo wọn ló bùn lẹ́bùn rú ètò òbùn Nu'man faqala la ó ní rárá faqala Rasulullah sallallahu alaihi wasallam fa arji'hu tó bá rí bẹ́ẹ̀ ẹ̀bùn tó bùn gbà padà ẹ̀bùn tó bùn gbà padà torí pé àbòsí ni wọ́n ń pè lẹ́yìn. a ọ̀pọ̀lọpọ̀ bàbá ló ti ṣerú àbòsí báyìí o ẹ rí i pé ńgbà tí bàbá mi bá kú làṣírí máa ń tú wọ́n lè sọ pé kí bàbá àwọn tó kú ló ti bùn ẹ̀gbọ́n àwọn nílé tó wà lókè odò ẹ wàá lọ wo tó wà lókè odò yẹn ó lè jẹ́ ilé pẹ̀tẹ́ẹ̀sì ni tó yẹ pé bóyá bíi fúláàtì mẹ́jọ lọ́wọ́ à ń bẹ̀ fúláàtì kọ̀ọ̀kan gan nínú rẹ̀ owó tí wọ́n ń san lórí rẹ̀ kì sọ̀rọ̀ hundred thousand nígbà tí àwọn ọmọ míì táwọn sì ń fìdí gbolẹ̀ bàbá yìí kò wá fi nǹkan kan lẹ̀ tó tiẹ̀ níláárí tí gbogbo àwọn ọmọ yòókù lè jogún ọsẹ kọ ọmọ mẹ́sàn ilé tọ́sẹ́kù jẹ́ ojúlé mẹ́sàn yàrá face me I face you ojúlé mẹ́sàn wọ́n sì gbé fúláàtì mẹ́jọ wọ́n bu ọmọ kan tóun ti ń gba hundred hundred thousand lórí fúláàtì kọ̀ọ̀kan ṣé ní tẹ́ ìbáwá rí túnṣe lójú ayé bàbá rẹ̀ nígbà tí bàbá bá wá kú lẹ́wà sọ pé rárá o ilé tí wọ́n sọ pé bàbá rẹ ti bọ̀rùn àwọn ò lè gbà wọlé àfi ká pín in lógún sọ ìwọ lè gbarú ẹ̀ ìwọ náà ò ní lè gbarú ẹ̀ wọ́n ti bun wọ́n ti bun ná bàbá rẹ̀ ní ọ̀lọ́ jẹ́jọ́ eléyìí jọ gbẹ̀ndà kìyàmù tó bàbá alábòsí nìyẹn o ọ̀pọ̀lọpọ̀ àbòsí ni wọn náà ti ṣe tó ti kú o àfi kò tètè tún ṣe níìsín o tọ́ wá tọ́ sọ ọmọ kan dayò tọ́ sọ àwọn kan di ìpọ̀sí tí ọ̀já mọ̀ kankan yọ́ọ́ máa fìyà tòkọ́ ọmọ wa wá njọ́ pé nígbà kìyàmù kọ́ dẹni tó mọ́ jàre rẹ̀ tọmọ pé jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́mọ ọba wà ń bi tọ́mọ máa wà ìwọ náà ló pè pọ̀ sáfẹ́ bímọ ọmọ sì wàá bọ ọdọọmọ rẹ ọwọ́ a máa fọmọ kankẹ́kan Islam ọgbà bẹ́ẹ̀ Abosi ni wọ́n ń pè léyìn ọmọ mi ń bẹ tọ́ lọ sí skul omi sì ń bẹ wọn ni kò ní lọ sí skul láàyè lè ti lọ sọ síbi láti bàbá rẹ̀ ò ní kọ̀ láti talé tọ̀nà láti rán lọ sílùú òkèèrè ọmọ míì kò bá mọ̀wé jù bẹ́ẹ̀ lọ bàbá rẹ̀ ó sọ pé òun ní rán lọ síbi kankan kò bá lágbára rẹ̀ àbòsí ni wọ́n ń pè léèyàn tó ń ti pé kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run kọ́ rán mọ́ lọ síbi tí ó ti sórí ibú wálé kìí ṣe pé wọ́n lọ ìlú èbó wọ́n lọ ìlú èbó ìlú èbó ń ti àlùjánnà ni kí ni wọ́n ń ṣe lọ́n ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ tó lọ tó yá yàkuyà ni ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó ṣe pé àti lọ rẹ̀ la rí àrà àti bọ̀ wọn mọ́ ẹ rọpọlọpọ ọmọ tó lọ tó pé orí ibú ló ṣe wálé sọpọlọpọ kúkú bẹ́ńlú èbó yẹn tó yẹ pé gọ́tà ni wọ́n ń kó omi ìgan ìgbẹ́ ní ń kó tọ́ba tí wàá délé tán mú tọ́rọ́ kọ́bọ̀ wá àwọn òpònú tí ò débì kan rí náà wọn pé ah ìlú òyìnbó dáa tí wọn náà fẹ́ kó gbẹ láyé rẹ̀ torí rẹ̀ káwọn náà mójútó ti wá gbogbo ọmọ tẹ́ bá bí gbogbo ọmọ tẹ́ bá bí ẹ tọ́jú wọn gbogbo ọmọ tẹ́ gbogbo yín lọ́lùdáran jẹ gbogbo yín lọ́lọ́run ó bi léèrè nípa ẹran tó fún yín dájẹ kí láǹfààní pé ẹ dá sọdún fọmọ kan ẹ dá fọkàn ẹ fẹ́ kẹ́nìkan rẹ́rìn níjọ́ tẹ́nìkan sunkún kí láǹfààní pé ẹ gbọ́kà fẹ́nìkan ẹ fẹ́ràn sí ẹnìkan wá gbọ́kà lásán sí ẹ fẹ́ràn sí sẹ́yìn màkà àbòsí ni wọ́n ń pè léyìn kí láǹfààní pé ẹ ra bàtà aláwọ̀ fọmọ kan ẹ wá ra bàtún rọ́bà ẹ rà fọmọ mi sẹ́yìn màkà àbòsí ni wọ́n ń pè léyìn lábẹ́ òfin ọlọ́run ọba gbogbo ẹ lọ́lọ́run obìnrin lè rè kò sí tọkàn lọ́n kò ní sọ pé torí pọ́jọ́ mọ́ yín torí pọ́lọ́n ló fún yín àtẹ̀yìn àtọmọ yín ọlọ́run ló ní ọlọ́run ọba ọgbà kẹ́ ṣàbòsí sáwọn ọmọ yín. torí ẹ kọtọ o fún gbogbo ẹni tó bá ti bùnyàn ní nǹkan kéèyàn wá sọ wípé mo fẹ́ gbá tí mo bùn ọ padà gbogbo ní tẹ́ bá ti bùnyàn ti bùnnu ó ti di tiẹ̀ àyàfi bàbá wa nìkan tí bàbá wa bá bùn wa kí bàbá yẹn kó gbà padà lópin ìgbà tó bá ṣe é pé nǹkan yẹn gbígbà padà kò ní ní ọmọ lára gbígbà padà kò ní ní ọmọ lára kò sì sí tó burú pé kí bàbá rẹ kó jẹ nínú owó rẹ kó mú nínú owó rẹ lópin ìgbà tó bá ṣe pé tó mú nínú rẹ yẹn kò ní ní ọ lára ìwọ náà ò sì ní bùkátà sí kò sì tọ́ kí ọmọ kó wá jẹ́ pé yọ àwọn àmọ̀sọ pé bàbá òun jẹun lówó òun ó pè bàbá òun lẹ́jọ́ bàbá o bàbá rẹ̀ mà ní ọ̀ gbọ́dọ̀ pé bàbá rẹ̀ lẹ́jọ́ lórí kọjọ́ lówó ẹ̀yà àfi tó bá jẹ́ pé bàbá rẹ̀ ọ̀nà ó lé ọ lórí ebi sì ń pọ̀ ìwọ ò sì tú ìtú ẹni tó lè dá ṣiṣẹ́ ìgbà náà ló lè pe bàbá rẹ̀ lẹ́jọ́ tó fẹjọ́ rẹ̀ sùn àwọn ẹni tó lè bá sọ̀rọ̀ ọ̀bà sọ̀rọ̀ ilé ìjọba ọ̀dà alábẹ́ òfin ọlọ́run ọba wa tí wọ́n bá bùn alẹ́ bùn ká gbà á tàbá sì ní ta lè fi sànyàn lẹ́sàn lórí rẹ̀ káwa náà bùn yẹn ni pé tó bá bùn wa ní nǹkan kan káwa náà bùn wa ní nǹkan mi bí ẹni tó bá bùn ní bọ́ǹfìtà káwa bùn mílíkì ẹni tó bá bùn wa ń gààrí káwa bùn lógì ẹni tó bá bùn wa bàtà ká bùn fìlà eléyìí tọ́ lábẹ́ òfin ọlọ́run ọba wa. bóyá níta fẹ́ bùn ó ṣe déédéé pẹ̀lú irun tó fẹ́ bùn wa àbí tó bá jẹ́ pé níta fẹ́ bùn tún lọ́la ó tún dáa jù lọ ó dáa jù tá a bá wá rí nǹkan kan tá a lè bùn ká ṣàdúrà fún tá a bá ti rí nǹkan kan tá a lè bùn ẹni tó bùn wa ní nǹkan ẹjẹ́ àṣàdúrà fún. tọ́ àní kò sí tó burú ọ̀sẹ̀ bọ́ tí ń ṣe bọ́ sọ́lọ̀ tí ì ṣe mùsùlùmí rárá ìsìláàmù gbà pa tún lè bùn náà lẹ́bùn tó ṣe bọ́ tí ì ṣe mùsùlùmí rárá tó bá bùn wa lẹ́bùn ìsìláàmù tún gbà pa lè gbà nítorí ká lè bá a fi kó sì lè bá a jẹ́ pé à ń fi ṣe lójú kòkòrò gba islam orí nǹkan bẹ́ẹ̀ orí nǹkan bẹ́ẹ̀ ẹnìkan á bọ́ ọ ní nǹkan ọ̀hán wò pé ṣé mùsùlùmí ni wọ́n gbàtí ọ̀hán jẹ́ mùsùlùmí kọ́ gbàtí mùsùlùmí kọ́ ó bọ́ ọ bàtà bọ́ ó ọ láago fáago ń ọmọ jẹ́ nítorí pé èèyàn sí èèyàn sí èèyàn nù nígbà tẹ́nìkan bá bùn ọ lẹ́bùn kò bá àmọ́ jẹ́ mùsùlùmí ó rí i pé tó o bá gbà inú rẹ ó dùn kò sì sí tó fẹ́ bá sọ lẹ́yìn rẹ̀ tí ò ní gbọ́ tóun náà bá bùn ọ lẹ́bùn ó rí i pé inú rẹ ó dùn kò sì sí tó fẹ́ bọ́ sọ tí wọn náà ò ní gbọ́ torí àá sì ti mọ̀ pé látàrí ìwà ọ̀pọ̀lọpọ̀ ẹni tí èsè mùsùlùmí ò di mùsùlùmí látàrí ìwà ọ̀pọ̀lọpọ̀ ẹni tó jẹ́ pé kórìíra Islam nítorí pé kò dáàmà òun náà padà láti fẹ́ gbọ́ nípa ẹ̀sìn islam so islam ọkọ aláwọn ẹ̀kọ́ tó da tó da tó da àwọn yìí báyìí. ọwọ́ alátọ̀dọ̀ usama ibn rọ̀bí radiyallahu anhuma ọlá nàbí muhammad sallallahu alayhi wa sallam sọ pé man suni'a ilayhi ma'rufun faqala li fa'ilihi jazakallahu khayra faqad abdulaga fìtánà ath-thana akhrajahu at bisanadin sahih. النبي صلى الله عليه وآله وسلم ó ní gbogbo ẹnikẹ́ni tó máa fi lè ṣe dáadáa sí tó wá sọ fẹ́ni tó ṣe dáadáa sí ọ pé jazakallahu khaira ọlọ́run ọba sàn lẹ́sàn rí faqad ablaga fi thana ah ó ti yìn dé góńgó alimami Tirmidhi ló gbé jáde gba ọ̀nà kan tó gún régé. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run dákun járe àwọn olùbáwá pẹ́ lórí dáadáa nígbà tó ẹ mẹ́nu fún alẹ́ kan ẹ mẹ́nu bà ní bàbá tó ní dúkìá lápèjúwe ìmọ̀ fẹ́ béèrè pé káwé bàbá yẹn ń bẹ lójú ayé rẹ̀ ṣùgbọ́n bàbá yẹn ò lágbára pọ̀ lọ títí mọ́ ọ̀kan nínú àwọn ìyàwó tó wá bí òun ní wá ń gba gbogbo owó ilé tí Abánkọ́lá péjú efi ń tọ́ àwọn ọmọ tiẹ̀ ṣé irú àwọn ọmọ nígbà tí wọ́n bá wá dàgbà ṣé tí wọ́n wá gbọ́ nǹkan yìí bá wọn ó ṣe ṣe tútú bá irú tí wọ́n ti jẹ́ tó pé tàtàrà ẹ̀ di olówó. ṣé àwọn ọmọ tó pé ìyá tiwọn fowó bàbá yẹn tọ́jú ní àkọ́kọ́ àwọn ọ̀sẹ̀ ìyá wọn lọ́sẹ̀ ìgbà tí èsì àwọn náà mówó tí wọ́n ń jẹ ìgbà táwọn náà bá ti gbájú tí wọ́n máa ti ń ṣẹlẹ̀ wọ́n jà wọ́n bẹ̀ wọ́n pa àwọn ọmọ bàbá wọn yòókù wọ́n pín dúkìá yẹn bó ti ṣe tó àti bó ti ṣe yẹ eléyìí tí ìyá ti ṣe sẹ́yìn ìyá ní ọ̀jọ̀jọ rẹ̀ lọ́dọ̀ lọ. ọ̀rọ̀ lágbọ́n ẹja gbìyànjú ká kè sára ká má jẹni tí yọkàn mọ́ láyé bó ṣe wà torí pé ìṣirò ń bẹ wọ́n sì jẹ́ wáyé pé tó a lè gbẹ̀bọ̀n lọ́dọ̀ ẹni tí èsì mùsùlùmí gẹ́gẹ́ bá a náà sì lè bẹ ẹni tí èsì mùsùlùmí lẹ́bùn lẹ́bùn kan tá a bá wọn pé ó jẹ́ nǹkan aláàlì tí ì bá ṣe nǹkan haram ká má jẹni tí ó gba nǹkan àrọ́mù torí pẹ́lú mi àgbọ̀yé ipò ní máa ń gbọ́ àgbọ̀yé ọ̀rọ̀ tiẹ̀ ó lé ní wọ́n ní alebùn wọ́n nìkan náà lebùn wa gbogbo ní tí wọ́n bá ti wá. ẹ̀ẹ́dẹ̀bí kọ́ lọ́mọ bọ̀ wọn ẹni tí èsè mùsùlùmí ló gogoro àbí kò ní ó bùn wọn ló gogoro. ọlọ́mọba ti ṣe léèwọ̀ ọ̀gbọ́dọ̀ bùn ẹnìkan ò sì gbọ́dọ̀ bùn wọn náà kọ́ gbà. ọlọ́mọba kí o ṣe dáadáa fún wa ibà aládùúró sí ní alẹ́ ẹ jẹ́ kí á pàdé àwọn olùmọ̀ádé dásìkò yìí ní ọjọ́ mẹ́jọ kọ́lọ́ sọ wájú ọjọ́ mẹ́jọ lọ àti mi àti ẹ̀yin àwọn olùmọ̀ wa alaykum wa rahmatulahi